ليس جاهد محمد صلى الله عليه وسلم التي ممتع في المدينة أمر جلالة تفسير رمضان والذي إن شاء الله يستمر قدير أنها وقاوى منظمات إلى الشيخ الإمام سعد كرمية أبو صفية نسأل الله سبحانه وتعالى أن يكثرنا وخيرا ونسأله جل في علاه أن يحفظه من كل سبب ومكروه وأن يمتعه بالصحة والعافية إنه سميع قريب مجيب دعوات نقول بفضيلته يتفضل مشكورا ببيان الموضوع الابتلاءات والحكم منها أقل الدين مبارك الأمور هناك تعمل في الابتلاءات والحكم منها أيضا ما فيه ولد الفرصة والمباشرة لكاتب الوقت الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبعد أن تقول السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أن يرى ما تلابه ما تكون محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند ملائكة يمني يعجب هذا ملائكة كلهم بابا أن محمد أستقب الصلاة كما الصحابة كما التابعين كما تابع التابعين أتوب ما تمثل لمنا أن محمد صلى الله عليه وآله وسلم في جوجو القيامة آمين آه ممكن آه، شيخ abubuwai su kala muka zama wa a ko ba su da kuma da kuma ko ba su sami kuma a ba su nemi a wasu kama ne mai tsere kan ba ba su kuma ne mai tsere ba a yi abinci a kan mura ba ne biya su yi wala ba su tala kuma ji kuwa yi kuma ne ba da kuwa kuma su yi shirwa kake ranar walabar amin to bọ̀dún fẹ́ ní kágbẹ̀rù náà ni pé wọ́n náà ni al-ibtilaat wà bàṣẹ́kà mẹ́ta nípa àwọn àdánwò ọlọ́run ní sísà àwọn àdánwò tí wọ́n tẹ̀lẹ̀ síyà dẹnu kí ni ọgbà wo ni bẹ́ẹ̀ ó pé nínú ọ̀gbọ́n ìwájú ẹyẹ wa pé ìgbẹ́ tó bá tẹ̀lẹ̀ síyà ní àdánwò ọlọ́run ọba ó lè pé ọgbà kan bẹ́ẹ̀ tó ni ẹ̀kọ́ ẹ̀rọ rẹ̀ tí àdánwò yẹn adáwọ̀lọ́ ọba subhanahu wa ta'ala ẹ̀rẹ̀ àwọn ìwọ́ ni ẹ̀ àtú àjọwò rẹ̀ gbà ọlọ́run ni àtú àjọwò rẹ̀ gbà torí bó kí ni lọ́kùnrin tìlà lọ́kùnrin tìlà ní àjọwò ètò ìtọ́lẹ̀ ọ̀rẹ́ ìrìnà ọ̀fẹ́ ìrìnà ìkànnà láàyè ọlọ́bàá ìfẹ́lá ń sọ fún àwọn سورة العنكبوت so aya يوم القوة لا ينام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاظمين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون أي أي إن جميع يكونون شرب الكولا يتكادوك أضافت مكة أضافت أضافت لله أنجني ọ̀run alìsìláàmì aláàmì ọmọ ọba èmi mọ́ máa ń tí mo gbà lérò pẹ̀lú ìtumọ̀ ayà yìí aláàmì àṣìbánu láti ayé ìtùwẹ̀kú ayẹ́kú àmàlà aláàmì tí wọ́n á nàgbà ní pé ayélu tí wọ́n kú sápà àti láyé á fi mọ́lẹ̀ ayé kú àmàlà tí wọ́n wá sọ wípé àwọn ní ìmáàní ọlọ́run fún àwọn ní ìmáàní wọ́n wọ́n láàyè dàrú sí àdáwò kankan wá ní kàwá lẹ́yìn bàbá ní ìmáàní náà kan ọlọ́ni wọ́lá pẹ̀lú pàdánù nálẹ̀ nílẹ̀ ọ̀bẹ̀lẹ̀ yìí ọlọ́ni àwọ ọlọ́run ọba a ti fi àdẹ́wò kẹ alẹ́bì nílẹ̀ ọ̀bẹ̀lẹ̀ yìí àwọn tí wọ́n wá síwájú wa àwọn tí wọ́n ní òdodo lórí ìmáni wa wọ́la yà àlàmà nàbìkà òní lọ́sí bákaná abẹ́tún orí àwa tó jẹ́ sí pé wọ́n jẹ́ yọ́ tán pàtó mara ìmáni lọ́ní abẹ́tún abẹ́tún ní abẹ́kí àgbẹ̀rẹ̀ kó tú káyọ̀ ọ̀pọ̀ àrẹ́gbẹ́dá ìyẹ́kẹ̀ pàtó tó ní mọ́nìkan á ah, kò tọ́ ààrẹ ìgbàláyé lọ́pọ̀ ní mọ́nìkan ọ̀rẹ́ wọn lọ́kọ́ nípa tá ń lẹ̀ mí náà ní òun kọ́bẹ́ yìí fẹ́lẹ̀ yá àlàmẹ́ lọ ulẹ́bí nàtọ́dẹ̀kú wẹ̀lẹ̀ yá àlàmẹ́ nàlkábìrì ọ̀sán ni a máa síbẹ̀ lẹ́bí náà yá àwọn ilẹ̀ sẹ́yìn áti ayé sùkú náà sáà máa yà ayàtàwà kàyí a rí pé ọlọ́ọ̀bá ń jẹ́ pé bí ti dá yín ẹwù ìlẹ̀ ní ìdẹ̀kọ̀ ayé láti ẹ̀kọ́ ìpínlẹ̀ kẹmọ́ tó fún mi lọ àmọ́ kí wọ́n á pa yín sí kí wọ́n fi àdáwò kàyé ẹgbà bí rẹ̀ kẹmọ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ á ah, mọ̀ wà lérí mání bí àwọn ọlọ́ ilẹ̀ ìmẹ́ta yóò bá tẹ́kẹ́ mání lọ́mọ mi àti ìdí náà ti bá àyè ní ìbọn nígbà tí wọ́n láyé mání ọlọ́wọ́ lábẹ̀wọ́ lọ́wọ́ ọlá ìmánì ni bó ṣe ń wí ni ọlọ́run ní fi ọlẹ́ ẹni e fi ọlẹ́ ẹgbọ́n rẹ̀ ìtẹ̀sí rẹ̀ ṣe gbogbo àbúgbò tó gbogbo ní àwọn kan ní pé nínú àdánwò ládánwò ọlọ́ba dìbáyà ibẹ̀ gangan láti máa jẹ tẹ́tì àbúgbàjẹ́ nìyí láti mọ̀ kúlò tọ́ lọ́gbọ́dá ní mímọ́ ìlú tọ́ káwọ ìkan náà wọ́n sọ́kọ́ náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ wà nílẹ̀ náà bù yá kẹrù sọ́dọ̀ bá wọ́n sọ́dọ̀ hàn amma bù yá kẹrù ina wọ́n sábà ní mahamman sallallahu alaihi wasallam bàtí ó di pé ọwọ́ àwọn kòfèrè lọ́tẹ̀ àwọn kòfèrè wọ́n mú wọn filẹ̀ wọn sọ pé ní ọgbọ́dọ̀ sí pé ọgbọ́dọ̀ gbọ́ àná Muhammad sallallahu alaihi wasallam sọmọ ẹgbẹ́ náà fẹ́ràn rẹ̀ tí a ti ma ògùn tó gbé wá ní ẹ̀ ma ipa tó kóró ní ìsẹ̀mí yẹn ẹnu nǹkan ìyàtọ̀ tó ti wá bẹ̀rẹ̀ sí ní báyà ní ìsẹ̀mí tuntun tó dáa tó lápá tẹ́ ẹ̀rọ pé á ah, ìsẹ̀mí àwọn nǹkan tó so wọ́n búrí wọ́n rẹ̀ fún ní náà wọ́n pa wọ́n sọ ní gbọ́nà àbí tó bá nàbí tó bá gbànà ní àwọn ìmìlẹ̀ so wọ́n kọ́ bákan náà tó wá ní wọ́n á kọ́ máa yin òòsà kọ́ máa yin òòsà wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sigini ó sì bẹ̀rẹ̀ sí ní yin òòsà pé gbogbo sábà yẹ kọlọ́mọ yẹn ni kọ́ máa sọ tó dápa rẹ̀ kọ́ lọ́dá kọ́ ní kéríkà ní sọ́mà tó bá nígbà máa yin fi yin òòsà ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ bá rí subhanallah yé ilé ìsìn dìkẹ̀rẹ̀ yìí wọ́n ni kọ́ máa yìí ìsà wọ́n bẹ̀rẹ̀ sí yìí ìsà wọ́n ni falamma ata nabiyya sallallahu alaihi wasallam tọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam qala ma wara'a nabi yìí ti ń sílẹ̀ ah shabu ya rasulullah ah abu min yau ah kudiru wọ́n wallahi ma tu hatta yìí kìlìkì wọ́n fi mílẹ̀ wọ́n yóò dáa ní òkú àyàfi gbà tí mo tó bẹ̀rẹ̀ sí ní sọ tí ọ̀dà tó ní àwọn ọ̀bẹ̀ sí ní lọ mo yín o ta tí tó láàmì wọ́n á bẹ̀rẹ̀ sí ní bú àní mahamana sọ̀rọ̀ láwọ̀sọ́lá gbogbo ọ̀gá kọ́dà gbogbo bọ̀ sọ́dọ̀ àwọn tí mo fi ní sí ti ìbẹ̀rẹ̀ sí ní kọ́rin rẹ̀ pè àríwá ní ọ̀kẹ́ ìgbà àti gbogbo kọ́rin rẹ̀ kí ọ̀yà bóòlù ọ̀gbìnrin ní ó ní bọ́tùmá ìlú ní ìmáà ah ìmáà nìjọ gbẹ̀dù ìmáà ní wà nínú ọkùnrin ìdìbámú ẹ̀mí mo ṣé kí sọ́dọ̀ bá ọ̀tọ̀ náà alábìyà sọ pé fàyín àádú fàáj fàyín àádú fàáj tọ́ba ti sọ pé tọ́ba tó wá bọ̀ ipe kò tún bú òrùka kò ní òrùka kò tún bí òrùka kó gbé màá bá àwọn ọ̀sánlábàlá tún ṣe bẹ́ẹ̀. eléyìí ọ̀rọ̀ wọn náà ni pé níbẹ̀ ni pé ìjọba yẹ kó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nígbà tó bá wọlé àwọn ẹgbẹ́ díẹ̀ ọ̀tọ̀ wọn ọba tó wọn bá tẹ̀yàn wọn á ní tọ́ àmì fi ó lẹ̀ àyàfókò ṣe bí ọ̀sọ̀ tó bá ìkọ̀sọ̀ ìwà ìdáhùn akẹ́kẹ́ ọ̀gá tẹ̀sán náà bá kòkò báyìí lọ́wọ́ kòkò àdébì lọ́wọ́ kòkò jáde sẹ́mi lọ́wọ́ wọ́n pé nínú àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ni tó ìwọ àwọn ọmọ pé ìṣèlú òṣìṣẹ́ ìlú ìṣàlù kan àmọ́ mi ò yá àti ti àti. àmọ́ kó wáyé pé iṣẹ́ ni wọ́n ní kó o ṣe nìkan wá mú ọ tọ́nà yá ọ̀bọ̀rọ̀ sí ìkànlẹ̀ fóòtà àwọn àmìsọ̀lọ́ àfẹ́lẹ́ olùgbọ̀ sílẹ̀ ọ̀gbọ̀gbẹ̀ tó tọ́ ẹ̀kọ́ fún ìpínlẹ̀ tó yá mọ̀ nínú àdínkù ní mọ́sùlùmí mọ́mọ́ àhábàd pé ẹ̀yìn kan lásán iṣẹ́ ló ṣe iṣẹ́ tó tóbi lọ́gbà iṣẹ́ kékeré ní máa bẹ̀rẹ̀ ilé ìkéré náà wọ́n tàbí wọ́n gbé lè lọ́wọ́ pé tọ́ ọ̀bá ti ṣe àṣìrìnà àtọ̀wọ́ ilé ìwé lọ́sùn òdí àbá wà lè lọ́sùn ọ̀bá nínú àwọn àdáwò tí wọ́n fi ń kẹ́ ẹ̀ pé nǹkan náà wà bá yọ́ sí ó gbé wá báyà ní sùúrù ọmọ abẹ́lọ́wọ́ ọmọdé kejì kọ́mọ́jọ bá lọ ọkùnrin ọkùnrin wọ́n ní ọkùnrin yẹn kọjá lọ nígbà àdúgbò kan wọ́n láwọn àdúgbò yẹn wọ́n ní àwọn òòsà méjì wọ́n láwọn òòsà ní òòsà kan tó àníbi ní dákàlà wọ́jọ̀lẹ́ àìjẹ́mẹ̀ta ìgbòbá wọ́dákàlà wọ́jọ̀lẹ́ náírà ìgbòbá àníbi látara kí ni látara ìsìnkú ọkọ̀ bá ti wọ̀nà látara ìsìnkú wọ́n ní òṣàkà ń bẹ dápẹ́ kò sí ẹni tí ọkọ̀ dápẹ́ àyàfi kó dùn lọ́wọ́ kó lè pa kankan ọkùnrin wá bẹ́ ọjà níbi òṣà yẹn wọ́n ní kó kọ́bírìn aláwọ̀kọ́ àlónìí wọn aláwọ̀kọ́ kọ́bírìn ọ̀nà èmi ẹ̀mí tuntun fún òṣà yìí fún ìrìnà

ẹlẹ́ẹ̀kejì wọ́n rán lọ́wọ́ kọ́rin ẹwọ́dà pàtàkì wọ́n sàáyì èyẹ kọjá ní ìgbàyà àkókò bí nǹkan so èyẹ kọjá ní ìgbàyà àkókò bí nǹkan kan fún ìta ni ọwà ni a ah, èmi ń tẹ̀lé o ìwà ìrìnsẹ̀ ń tẹ́ ikẹ́ yẹ̀wà pàǹkankan mí fún nǹkan mí tí bá pàǹkankan fún nǹkan ọlọ́ọ̀bá ọgbọ́n ìgbà ọ̀rọ̀ àpá ń bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ kan àlejò wa ní bẹ́ẹ̀ pẹ̀lú ìwọ̀n yẹn ọlọ́sàn lọ́wọ́ wà jẹ́ náà lọ́wọ́ so ìfàkàtí àlejò sọ pé ọkùnrin kan ọwọ́ àìjẹ́nà látara ìsinsin ọkùnrin tó ti wọná látara ìsinsin. ìpè ẹ̀rí ọkùnrin yẹn ní ọ sọ ẹ̀sìn rẹ̀ irú bẹ̀rù làwọn èèyàn náà sọ pé ìpínyà ju ẹ̀sìn lọ ìjọba gba ẹ̀sìn lọ́wọ́ yàn àwọn onímọ̀ máa rí pé kí àwọn ti tàn kí ẹ̀yẹ̀ mi ò kọ́ tán káwọn alọ́ba ọlọ́ọ̀ba lérí dáadáa tó lórí irú àwọn ọ̀tọ́ àwọn àlàyé káwọn ti sí ní ìyẹpẹrẹ ìgbókẹ́ni lórí fẹ́lẹ̀ ọba àti ìjọba ìjọba ìjọba ti sáré pé ìjọba ọ̀dọ̀ fún rọ̀ yìí ọlọ́ọ̀ba alákòwé jẹ ni ọlọ́ọ̀ba alákòwé jẹ ni lóòótọ́ ọjọ́ ọmọ yìí pé báyà ní ọ̀tọ́ sí àyè ọ̀tọ́ tó ń pé ọlọ́run wà lẹ́kẹ́dá ó máa ń fi àwọn nǹkan wọ̀nyí ó máa fẹ́ ń fi àdáwó fún àwọn èèyàn ni inú àwọn akẹ́kọ̀ọ́ wà lórí ààrẹ fi kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ lórí kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn àmì náà ló ń bọ̀ wá gbé tádàkọ́ ọkọ̀ nǹkan inú ayà kàkà ìpé ọ̀rọ̀ ni wọ́n lọ kọ́rọ̀ fọ́tà náà lẹ́bí ìsẹ̀mí sọ́bẹ̀ lèyìn fọ́lá yà álàmà lọ́rù lẹ́bí na sọ́dọ̀kú wọ́lá yà álàmà nàlùkà bíbí ọlọ́ni tàbí ṣe bẹ́ẹ̀ pé tàbí dán tàbí ẹwọ́n wọn bọ̀bọ̀ ìkẹ́ọ́lá nínú bó ṣe ṣètò ayé gan fún ara rẹ̀ bó ṣe ṣètò ayé ọlọ́run ló fi wá ṣe ìdínà fún ara rẹ̀ ọlọ́run ló fi wá ṣe ìdínà fún ara rẹ̀ ọkùnrin jẹ́ fìtínà fún obìnrin obìnrin jẹ́ fìtínà fún ọkùnrin وجعلنا بعضكم لبعض فتنة تصبروا وكان ربك بصيرا فلن وجعلنا بعضكم لبعض فتنة تصبروا ọ̀rọ̀ ní a fi apá kan yí a fi ṣe fìtí náà fún àwọn apá kan nínú yí àtẹ́sìdì ìjẹ́ lè mú sùúrù ẹ̀wò apá kan a fi apá kan ṣe fìtí náà a fi ṣe fún àwọn kan

هو إنه وجب الحمد لله يعني، رحمه الله تعالى ولن بنفس فيها يعني ولف الرجل فتنة للبرقة أم وقوعين إن ينبع قوعين يتنى نقول يا غير الله سيقول نفسي يتنى قوعين ولو المرأة فتنة للرجل بقى لو بغنى إن جب يتنى قوعين وبعد أو قوعين ألمين látara ipé ó rí ọmọbìnrin kan táwọn ẹ̀fẹ́ tí àwọn òbí rẹ̀ ti wà láàrin rẹ̀ tán fi ń tọ́jú rẹ̀ tán rẹ̀ tán a ti gbó rẹ̀ kọ́ lọ́bẹ̀ fún ìlú òkè náwó kọ́ ayé náwó lé lórí ibi pé lẹ́nu àwọn àkèrè àwọn western education tó tó mú tó lórí ti ṣáwé kìíní jù bẹ́ẹ̀ lọ ẹlùmọ́sùn kìíní tó tó ní phd ẹlùmọ́ ni so master rẹ̀ ló ti mẹ́tí phd rẹ̀ tọ́

tó wọ́n fi obìnrin ní ẹ̀nà sí ìfúnnà lọ́kùnrin náà àwọn obìnrin tó pé ọ̀rẹ́ dí àti lọ kọkùnrin mọ́lé ó sì máa dì sílé àwa ìgbà tí ọ̀dá láti kẹ́kọ̀ọ́ ìgbà pé ó wà ní sí ìfàsádù pẹ̀lú rẹ̀ kí náà wọ́n jẹ́ ọkùnrin yẹn tọkùnrin bá jẹ́ ọdún tó ní máa ní tọ́gbọ́lọ́ ọba tó máa lọ́kànlá ni wàlgani yóò fitna tó lè fàkìrì nínú àwọn ètò bọ́bọ̀ lè ṣe ayé pé ọlọ́run ní kí àwa tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ ká máa jẹ́ wọn ti fún àwọn tí wọ́n jẹ́ aláìní ìdìlọ́wọ́ wà fún ṣe lókù bákan ìwọ̀n ló sọ̀rọ̀ sọ nítorí pé ọfẹ́ ta ọfẹ́ méjì owó lẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n kí ni àwọn àdìntí ọ̀wọ́n ẹ̀ mọ̀ ni ọdún nìyẹn wọn lọ́kà fún yìí tó wáyà wà fún yà yọ àwọn àdẹ́wọ̀ lọ́wọ́ bí i fún àwọn akẹ́kẹ́ tálákà tó àwọn ọmọ ní àwọn pé ọ́há ah, ah, bí i fún ilé báyìí tó ọlọ́run eré náà láńpọ̀ tẹ́tẹ́ tẹ́tẹ́ ní jẹ́ àwọn olùsìn náà aláìní náà fìtìnà tó ń lè kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ iná àwọn alájìsùn ẹ̀rọ alágbẹ́ lọ́lọ́ alájìsùn ó tún dàtú bábá yóò sáré tó gíní ó sáré lọ bí tíkẹ́tì ẹ̀rọ máa bàtà wọ́n pé ẹ̀ àkùnmọ̀ èyí tó lórí ni àwọn tó lọ́sí ní pé bẹ́ẹ̀ ó wá sí wá lábẹ́ mi tó tó ń kó àyàkó ní màbí sílẹ̀ wá bẹ́ẹ̀ lórí àwọn bàtà tó lọ padà ah màdìlá kìíní kẹfẹ́ ọ̀sẹ̀ ọmọkùnrin kọ́dà àwọn wà lọ́sí ní ilé ẹ̀rọ nǹkan ṣe ni ọlọ́run fi àdó fi ni mo ti wá bọ́ lẹ́mì ó fi ṣe àdánwò fún ọ ni tó sóòrùn òun àbò onígbò sọ́ọ̀rùn alọ́wọ́ lérí àti bí àbùkátà rẹ̀ bó ṣe lábára bá àbò onígbà sọ ọlọ́run jà ní àbá àbò kó lè bá àdé fi ṣe tàbí àtọ̀sí ò ọlọ́run dà fún ṣe kìtìnà fún ayé àfi ń ṣe àdánwò ayé àfẹ́sẹ̀ ìwò ṣe ẹni ọkùnrin tí ó ń kóra rẹ̀ níjànú tí ó lè fi náà tí ó yà lè ìdẹ̀wọ́lọ́wọ́ sùúrù náà ní sùúrù lérí kí ni ó àsọ́gbọ́rẹ̀ máa fi à ìṣe sùúrù lé pé àìsíṣẹ́lọ́ ọba bá àìsíṣẹ́lọ́ ọba lòun ló ní lòun bí lòun ní bọ́sì fitna tó ń lè bàbà ẹn tó jẹ́ kò kí ènìyàn ọlọ́pù ti nàìjíríà fún ẹn tó jẹ́ ẹni dáadáa bẹ́ẹ̀ náà wá ní náà ẹn tó jẹ́ ní rí náà ọlọ́run tó náà ti fìtínà fẹ́ni fẹ́ni tó jẹ́ kí ni fẹ́ni tó jẹ́ ẹni bú ni tó jẹ́ kò kí wàlùkà kòrò fitna tó ń lè wọ̀ ni so bákan náà ni ẹn tó jẹ́ kèfèrí aláìmọ̀ọ́rẹ́ tó jọ tọ́lọ́ ọba ọlọ́run fi ṣe àdáwò fún òmìnir ẹ̀bá àwọn ìjọba wà níbi táwọn àwọn afẹ́ jẹ́ àwọn ọ̀ṣọ́lọ́ ààrà tó jẹ́ kékeré táyà tó wà wọ́n bẹ̀rẹ̀ sí ní àìdẹ́ ilé títì wọ́n bẹ̀rẹ̀ sí ní ju àwọn kankan ẹni ẹni tó wá jẹ́ mú mi ní àbẹ́bẹ̀rẹ̀ sí ń sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹbọ ẹni mú mi ní ẹni mú mi bàjẹ́ lọ́dà bí kọ́ da arúgbó tó bẹ̀ bẹ́ẹ̀ tó wá sí lóhun fẹ́ fa wàhálà ó lè di sọ́kàdà di ìyẹ̀kùn sí ni pé sọ́kàdà di pé ẹyà àwọn ọlọ́pàá bọ̀ ẹni ẹyẹ lọ́sọ̀kùnrin ẹyẹ bọ̀ ẹni olùkọ́jù àti kó fi ọgbọ́n wisdom bí ọlọ́run bá ti wáyé pẹ́lá mo ti kọ́ wa nípa ẹ̀sìn wa pé kéde tẹ̀lófin tí èkó tẹ̀lé òfin tiwa náà yóò bá tó bá tẹ̀lé wọ́n jẹ́ pé ọba yóò tẹ̀ òfin tiwa ní mẹ́lẹ̀ àwọ̀ àbáyọ̀ bẹ́ẹ̀ yá ìyá sùúrù tó kọ́ sùúrù rẹ̀ lọ́wọ́ àgbègbè lọ́wọ́ bá a fi hàn ní ọ̀dà àbáyọ̀ tó wà ní wàhálà sọ̀rọ̀ ọ̀fẹ́lẹ́ gbé ọlọ́run ti àwọn kékeré sí àdáwọ̀ àwọn ọ̀rẹ́ gbàtí wọ́n ti pàtó mọ́ká a tó tó dìgbà yẹ anúmọ̀ àmàtàlá àtàlá àbáwọn sọ̀hábà wọ́n ti pẹ̀lẹ̀ mọ́ pé à ń lọ sí hajj ìyá àti ìmọ̀rọ̀ wọ́n ń tẹ́ tọ́nà báyìí àwọn kẹ̀lú ń ní wọlé á gbé àwọn òfin lọ́dà ní sẹ́yìn àìsí kankan lọ sí ń ọdẹ lọ́kàlá ààrẹ náà àtúnà wà láwà lẹ́yìn òdodo èmi ó pẹ̀lú ìwọ́n àwọn ẹ̀yìn wa àtúnà wà lẹ́yìn òdodo èmi wọ́n àwọn ẹ̀yìn wa àdébí ìsàkóso àwọn àbí àwọn òfin kalẹ̀ nínú àwọn òfin tó gbé kalẹ̀ òun náà ní pé gbogbo ẹni lóhùn tó bá yẹ tó ó wà ní kéèké rí ọwọ́ afẹ́ ọbùnrin lọ bá ẹ tó jẹ́ wà ní ìlú rẹ̀ bá bàbá rẹ̀ inú àbá rẹ̀ tí wà lọ gbọ́ ìrọ̀lẹ́ lọ pé wọ́n fẹ́ ṣe ìsìláàmù o sẹ́ni ẹ bá ní kọ́lọ̀ ṣe yóò máa lọ tí ọba bá ní kọ́lọ̀ ṣe kò lọ sí kò sáré kò yà gbó ni. àmọ́ tó bá jẹ́ pé mùsùlùmí ẹ tó jẹ́ mùmìnì ni wọ́n ti gba òní ìdìbò tó kéyìn kó gba ìrìnà ìpẹ́rẹ́ ìgbẹ̀lọ̀ kó mọ̀ wádà ẹgbẹ́ kéyìn ó fẹ́ kọ àwọn kékeré kò sí àwọn mìíràn mìíràn ìlú náà wá ṣé àwọn kan làwọn ẹ̀rọ ìròyìn ilé àwọn làwọn ẹ̀rọ ìwà àbí ọ̀kan nínú ni wọ́n mú kalẹ̀ ẹ̀wọ̀ akọ́nà Muhammad sallallahu alaihi wa òṣèlú yẹn kọ́lá ti pé kí ni ẹ̀ka àwọn sàábà lára ní wọ́n á dá pé ànábì ń pa wọn láti ẹ̀kọ́ kékeré ká parí kẹ́lẹ̀ pẹ̀lá ẹ̀ parí ẹ̀kọ́ ìpẹ́lá wọ́n ti dákun àti dáàbò yẹn sọ̀rọ̀ láti lá láti àpò kí ni ẹ̀ ń lò àníwá lọ́wọ́ ìyá wa fún ìtọ́lá ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n tí ó náà wà lọ́wọ́ rárá kò lè rárá sáà ti jáde tí wọ́n ti wá jáde tí bàbá gbàjá mọ́ tí kò wá parí pọ̀ láti ti síta so bára mi ṣe pé bàbá wọn gbàjá wọn báyìí bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní parí parí nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ́ àwọn sọ̀rọ̀ àbá àríwá nàbì ti ń parí àwọn ẹ̀ ẹ̀rẹ́ àdúgbò bá tó tún bá ìfẹ́ pẹ́ra àdúgbò tún pẹ́ra àwọn bàtà ìfẹ́ sí pẹ́ra in tàbí bí lọ́wọ́ náà lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ fún ìfẹ́ tí mo wò sí bàtà ìfẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí ṣe àwọn ìfẹ́ àwọn ẹgbẹ̀ẹ́ sí ṣe bí wà láti ìdè àwọn ìfẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí ọlọ́run fún wa sí pé o ìjìnà fúnra wa ọlọ́run wa rò sí pé ìjẹ́ á ní àbọ̀sùn nílé ẹ̀ àbàdúgbò bákan náà ọlọ́run fún wa ní bákan náà nínú àwọn ayàpọ̀lọ́ ni pé a fún ní apá kan ṣe pìtínà fún apá kan tó báyá ẹ̀ẹ́sẹ̀ nítorí fún ìṣòro gbogbo tó mọ̀ tẹ̀lẹ̀ sí láàrin èèyàn méjì láyé tó ṣẹ̀yà tó láàbọ̀ fọ́nà kí ni o ká ti sùúrù kábà lè rí ọgbọ́n tí ń bẹ lára sùúrù yẹn ẹ̀wọ́ lára sùúrù àmì Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ di ọdún tí ń bọ̀ báyìí àwọn èèyàn bá àwọn èèyàn gbogbo gbogbo àwọn tẹ̀tẹ̀ yóò náà padà gba ìsọ́rọ̀ ló kí ní sùúrù àtẹ́bí yẹn ọ wá ló sábà bí pé àwọn ẹ̀rọ gba ìsìláàmù bẹ́ẹ̀. bàbá mi wá nípa mi gbọ́ sí wọ ọmọ kaba ìtọ́ àti pátí maka àwọn ní ó sì mú gbogbo àwọn abọ́ka jẹ́ náà káàdì kúbẹ̀ sí sábà fi yé àwọn ìdí ẹ̀kọ́ ilé so ẹgbẹ́ màdìgírí yẹn ṣẹlẹ̀ sanu sallallahu alaihi wa sallam fìtínà ní jẹ́ fún wa àdáwò ní jẹ́ fún wa ó bà wọn àmọ́ ọlá kan ṣe kí ni o wọ́n ṣe sùúrù lórí rẹ̀ ọlọ́run padà wá lo sùúrù yẹn ní mẹ́sìlẹ̀ wa ní àmàfẹ́ olùdó àwọn ọ̀rọ̀ ọmọ gbogbo àwọn àti pé àdébìnrin sọ pé ẹni tó bá délé àbúrò kìláàní ìjẹ ìbọ̀wọ̀ rẹ̀ àbúrò kìláàní ìjẹ ìbọ̀wọ̀ rẹ̀ àdébìnrin sọ nílẹ̀ pé tó dára àti mahamud sọ̀dọ̀dọ̀dọ̀ gbogbo ẹgbẹ́ ọ̀kẹ́ wọlé àbúrò kìláàní ó ti délé ìbọ̀wọ̀ rẹ̀ àyàwó àgbẹ̀ ti ní ìdájọ́ kìláàní èyí wọn náà mú ọjọ́ bá nípa àbúrò kìláàní kọ́lá wọn mú pé ní pé wọ́n fẹ́ kílà níbi òsì báwọn lónìí àníbi kílà ìpò àníbi jẹ́ kílà ìpò náà ti pín àti lónìí báyìí wọ́n yà wọ́n yà ní àníbi yà ìlàhábò àmì ìtòlàkọ́ àníbi yà wọ́n lọ wọ́n yọ̀ lọ́wọ́ sí i tọ́kọ́tà náà ní ọwọ́ àníbi ti tẹ agbára láti bá yóò fi lọ àwọn yóò fi lọ yọ pa àwọn ọ̀wá àwọn ọ̀gbìn nípa ọlọ́run ti mọ̀ mí ní bẹ́ẹ̀ bí kẹfẹ́ rí ṣe ìtínà fún mọ̀ mí ní

àwọn ọ̀rọ̀ àríwá yìí sẹ́kọ̀ọ́ yìí wọ̀nyí àtẹ̀wò táwọn náà pé láti àdínà ìsìnkálẹ̀ ìlẹ̀sílá ìwọ̀n ọlọ́mọ fi wá sí pìtínà wọ́n fi wá sí àdáwò fún àwọn tẹ́kọ̀ wọ̀nyí ní mání tó wọn afẹ́ tata bẹ́ẹ̀ tó ẹrú tó ń ta àdáwò kàwá wọn àwọn tó yìí tó wáyà ò sí pẹ̀lú wa ọlọ́mọ fi bẹ́ẹ̀ ọmọ ẹni tó sì tí lọ́mọ ti bàtà kẹjọ máa ní yóò máa ilé ìsìnkílẹ̀ ìpínlẹ̀ ọlọ́run bẹ̀bẹ̀ pé ó dó àbòsíkẹ̀lẹ̀ àbòsíkẹ̀lẹ̀ ya alábẹ́ ayà pé àṣìbánà tó ayé yóò tó ọkọ̀ ayẹ́kùnrin àmàlà أن يقولوا آمنا وهم لا يفتنون ولن tí àwọn ènìyàn rò ní pé àwọlọ́wọ́ bá ápawọ́ sí àfúnmílẹ̀ ayẹ́kùnrin àmànà ọmọ ní àníbáni agbọ́lọ́wọ́ gbọ́ agbàdúnìbọ̀ agbọ́jọ́ alkẹyàmàbọ̀ wọ́n láàyò tẹ̀rù àtàrà abẹ́ àwọn àdípadà òkú lọ́nà àtìkọ́ ibà wọ́n lọ́pọ̀lọpọ̀ tánmà lẹ́rin nàmí فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاظمين lọ́nà ní tàbílẹ̀ pé afẹ́ rí àwọn èèyàn nínú yín tó jẹ́ olódodo ẹ̀sìn tó jẹ́ olódodo yìí máa ní وَلَيَعْلَمَنَّ الْكَاظِمِينَ àti lẹ́rí àwọn tí wọ́n jẹ́ òkúrọ̀ nínú yín tó ń pàpẹ mọ́ra yìí máa ní tí wọ́n sì ní máa ní ibẹ̀ náà ọ̀rọ̀ àwọn mímọ̀ tí wọ́n sáré nípa ìfẹ́sàrí wọ́n ní àwọn fìtínà kan bẹ tó ń sàtọ́ bẹ bákan tó bọ́ síbẹ̀ wọ́n ní inna al-mu'min labudda an yuftar bi shay'in ẹgbẹ́ tí ń jẹ́ mọ̀mìnì labudda an yuftar bi shay'in wọ́n gbọ́dọ̀ fi ìfìtínì àdáwọ̀ gbọ́dọ̀ ká من الفتن المؤلمة الشاقة عليه ìsìnà tí ó lé tẹ́kù ó wà pẹ́kù ó tí ó mọ̀ gbọ́ ìrọ̀lá tó ní agbára aṣáàkọ̀tọ̀ àlè yóò fún mi ìsìnà tẹ́kù yóò jẹ́ ìrìnà kìkìdá ìrìnà fún òní gbádọ̀ ààrẹ àwọn ọmọ ọlọ́ tó mọ̀ rí ẹ̀tẹ́ ẹ̀rọ lọ́bàrà kò sínú ẹ̀rọ tọ́ ìmùtáhànà ìmáàlùwò ó kàwé lè jẹ́ kí ló ó yọ fi dán ìmáàlù ẹ̀rọ wọ́n fi dán ìmáàlù ẹ̀rọ jọ́kọ̀dá mọ̀ wọ́n pé tẹ́wàárí tẹ́wàá ń sọ nípa àwọn fífún ẹ̀yẹ gẹ́ fìtílẹ̀ nínú àwọn tọ́jú àwọn ẹ̀rẹ́nẹ́rẹ́ tó bá wọ́n ń sọ àwọn àdáwọ̀ rẹ̀ ahụ ń wá wọ́n ti wá rí pé áà ah, kí níbẹ̀ táwọn fi ìjàgbà gbọ́n bẹ́ẹ̀ lọ́lọ́ ìwọ́n lọ́n kí bá fáwọn ẹ̀sìn sínú àwọn àtàlẹ̀ lọ́lọ́ ọ̀dà kan ọ̀pọ̀lọ̀ pa ìṣe ìṣàwọn ọ̀rọ̀ ayé tí kò tó yẹ bá ẹ̀sìn. mo ń tẹ̀wọ́ lọ́wọ́ tó àwọn afáwọn ẹ̀dá mahamadu rahimahu allah ta'ala ẹ̀dá mahamadu rahimahu allah ta'ala wọ́n ní ìgbà tí ó rí pé ọlọ́run balẹ̀ jọ́lá oṣù àwọn àdáwò ọkùnrin àdáwò náà ni ọ̀tàhàrù kòhánì ní pé bàtán gbé mẹ́sàlá pé àkọ́hánì wọ́n sí ẹ̀dọ́ lọ́wọ́ ní bọ̀wọ́ ọ̀gbẹ́ yí ọ̀rọ̀ náà wà nọ́mà àbúrò àwọn tó ń pé àkọ́hánì ọ̀rọ̀ ilé náà ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ ìdàkílẹ̀ àṣìṣe ìjọba lápá ìjọba ọlọ́run ni kì í ṣe ẹ̀tọ́ ọlọ́run wa. wọ́n bẹ̀rẹ̀ sí ní sí àjọ ìbámu ahmed mímọ̀ lọ tààlà gbogbo bá bẹ̀rẹ̀ sí ní nà bẹ̀rẹ̀ sí ní nà bẹ̀rẹ̀ sí ní tí wọ́n gbà pé wọ́n gbà pọ̀ ẹgẹdẹ yìí súnà sọ̀tọ̀tọ̀ rẹ̀ gbogbo ẹ̀rọ pẹ́lá rẹ̀ yìí bẹ́ẹ̀ sí ní ná ọkùnrin fún àwọn ọjọ́ pẹ̀lú ṣùgbọ́n lọ́jọ́ kan yẹn dín ọba ìmọ̀ Muhammad wọ́n sọ pé àbá fojú ni òun òwò wọ́n sọ pé ní àbá bùlá ní àbá bùlá ìwà àbá bùlá torí ìwọ nìkan làwọn ẹ̀ ń wò lórí ọ̀rọ̀ yìí o tó lọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí o. wọ́n ti lè gbé rẹ̀ á ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kó yọ ibi wàhálà ìṣẹ́ yìí bọ́ tó wá ti lè họ àwọn yóò tẹ̀lé àwọn ẹ̀sùn ọ̀gbìn mo máa bẹ̀rẹ̀ fún ọ̀lọ́gbà orí bóun pé gbọ́rọ̀ báyìí kí ni ìyàwó àti ìfà tó yá pé ìmáàmù ó tún wá sí kíni ó tún wá dúró sí bá subhanahu wa ìrọ̀lọ́ náà máa ẹ̀tẹ́ ìbálẹ̀ tó bá dúdú ọbẹ̀ náà ọba náà fi àdáwò kan ni inú bá pẹ́ ọbẹ̀ fi ọlọ́run ní àwọn dáadáa tó bẹ́ ṣe fún un tó ó lè káwọn èèyàn náà kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lára ìgbé á àti pé sáàmù tábà mú sí ìgbà ìbá tẹ̀lẹ̀ ọlọ́run fi ọlọ́run fi fún un ní ládàá lọ láíláíláí ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ أما أريد أن أعلم أنه مجا وأنا أتاك ولا بفا عبد الرحمن بن عوف رضي الله عنه بفا عبد الرحمن بن عوف قال بولينا بفتنة الضراء ما في عدول كي إلا قطنا يفتنا تسفرنا حتى بسم بسي حتى بسم بسي حتى بسم بسي حتى بسم بسي حتى بسم بسي حتى بسم بسي حتى بسم بسي náà tí wọ́n ní aláyọ̀ owó ìlú yìí náà bàtà bàbá náà ọkọ̀ wọ̀rọ̀ ni pé ìjọ yẹn gbogbo àwọn tó lọ gbogbo àwọn dúkìá rẹ̀ gbà nọ́ka òfin ẹ̀ka kalẹ̀ sí òmùkọ̀tọ́ àti mẹ́dínà ọkọ̀ ní ẹ̀sà fún mi ẹ̀sà fọ́ ọjà àmì ìbọn ọjà wáyà yìí ìdí ọjà yìí ó sì bẹ̀rẹ̀ ọwọ́ àti wípé àwọn ọlọ́kadà olówó ni kí wọ́n fi àdáwò kàwọn àdáwò yìí kókó àbúkà ọ̀sùnbọ̀n náà. ọ̀rọ̀ bòlí náà bí fitna ti kàrọ́ fẹ́lẹ̀ mọ̀lẹ́. àmọ́ wọ́n fi àdáwò ìdẹ̀kùn ìdẹ̀ra ọ̀rọ̀ bí kàrá nígbà wọn ṣáájú ìrẹ̀lẹ̀ fẹ́lẹ̀ mọ̀lẹ́ àbí ṣùgbọ́n kúrò pé nínú àwọn tó bá wò pé nínú ọ̀fẹ́ sílẹ̀ méjì èrò méjì nínú àwọn àdánwò méjì òun ló lejò tí àdánwò kẹ́yà wà nínú ṣòro àìríjẹ àìrímọ́ni òun ló lé ní àbí àdánwò ìgbàdánwò bá tó wá káyé sí ìkàlẹ̀ fún yà tọ́lọ̀ dáàbì kìí sí yàn báyìí àwọn onímọ̀ ìdúnà sọ pé àdánwò kí ọlọ́run tí a ń sì ìkàlẹ̀ fún yà òun ló lè kí ni ó lè ju kọ́lọ̀ sí ìnà àkàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń pàtì kọ́lá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n yẹ́ ṣe ẹlẹ́sìn àwọn náà gẹ́gẹ́ lóòrùn ọlọ́run mẹ́lẹ̀ ní ìgbòho ìṣẹ̀ṣẹ̀wọ̀n àwọn ti di bá bàbá min alam sọ̀rọ̀ wọn ní zà wọn mú sùúrù wọn ní bẹ́ẹ̀ wọn àbánijẹ́ tọ́ ọ̀kọ́lá ọ̀kọ́lá káàlù bìyàrá tó fi ìmáàní pé ìtọ́wélé ìrùn ọlọ́run ti fi ṣe àlè fún ọlọ́run ìmáàní fún ẹni ìfúgbádùn wọn lè kẹsẹ̀kẹlẹ̀ sí yẹn ó tún wáyé نوع عمر من فلما ابتلي فلما فلما ابتليت بفتنة الصراع بتوع دلوا قدوا كني فلما ابتلي بفتنة الصراع بتوع في عداو الجسد ثالث في وابع سريدي وما رجل وابع سريدي وابع سريدي بالجة وتنودى الموت يوم المسير وفتنه وفتنه سبحان الله سورة إذا كنت بين ماما عمر رحمه الله تعالى

ẹ̀wò tí ọba mi fún yín rárá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ̀wò tí ọba mi fún yín o àmọ́ ẹ̀wò ni pé kọ́lọ̀ máa ṣe ni o kọ́lọ̀ máa dẹ ayé fi yín kọ́lọ̀ máa dẹ ayé fi yín ọ̀làkùnrin àṣà àlùkò sàpọ̀ ayé fún àdúnyà nítorí gbogbo ayé dáwọn wa dá sọ́dọ̀ yẹn àmọ́ àbúṣe mọ̀nkánà kúblẹ̀kù alámọ̀nkánà kúblẹ̀kù mọ́sí tí a yẹ́kalẹ̀ fún àwọn tọ́síwájú síwájú yìí ọ̀tọ̀máfàtúhá wọ́n bẹ̀rẹ̀ Ala wọ́n jíjẹ ìbọ̀ ayé àwọn àtàlápàtò wà tó ẹ̀sìn ti wà láyé rẹ̀ ọ̀tùkùnrínkò wọn kàmá áhàlàkàtòkùn ó mẹ́rin pé kí wọ́n wà pààyìn rẹ̀ ẹgbẹ̀ tó pàwọn rẹ̀ ìdí ń bẹ̀rù ní pé kọ́ mẹ́rin pé bá fi tí náà ọmọ ọmọ kò sí ẹ̀kọ́ ṣe ọlọ́wọ́ ìtọ́lá tó jẹ́ àbẹ́wò sí àmọ́ ọgbọ́n tó wà mẹ́rin pé wọ́n fẹ́ ká mọ́sùlùmí tó tọ́lọ̀wọ́ ìtọ́lá ó ní àwọn àdéhùn kan ó fẹ́ fún yẹn ní àjẹ́ńdà ó sì fẹ́ fún ṣe nínú ọ̀rẹ́ ṣe àgbéjà tó fún yà tó gbọ́dọ̀ kò sí ẹni tó bá tọ́lọ̀wọ́ fi àdéhùn kankan yà láyé lẹ́nu yẹn bá mọ́sùlùmí lórí rẹ̀ ìjẹ́yìn ìjọba ní o tó ti fún wa ní àjẹ́nà lọ́wọ́ tó fi ọjọ́ bá ọrùn lè máa sọ́ba ro jẹ́nà táwọn wà rí ọ lọ ní ẹ̀sọ́ tó wọ́n sọ fún àwọn ọmọ àjẹ́nà lè máa sọ́ba ro báyà àwọn ọmọ ní pé bá lọ́wọ́ mẹ́rẹ̀ báwò sáré lọ bí máa sọ́ba ní ti torí pé wọ́n ti sùúrù jẹ́nà táwọn wà rí

tí ẹ̀bọ́ wá ti sùúrù lé rẹ̀ ẹ̀wùdá àti ìgbọ́dọ̀ ọgbà máa wọ́pẹ́ pẹ̀lú ìnáyà ilé ìwà ìlà ilé ìwà ìwà ìwà fún àtúndẹ̀ tí mo sí ìbà tí ìgbàkúrò ní ànábì ti dẹ́rù bá padà ọgbà wá pàdú àtàtì ní ìnà ilé ìwà ìlà ilé ìwà ìjọ́n اللهم احجرني في مصيبتي واخلف لي خيرا الوقت ànábì ní ọlọ́run ó fún yà ní tó lórí ju ìpẹ̀lẹ̀ lọ nígbà ìparí rẹ̀ ìwọ̀ ọ̀rọ̀ mùsùlùmí ọjọ́ ìlọ́sẹ̀ náà ní à ìgbà tí àbútá bá kú ó yẹ lọ́sẹ̀ àlàáni Ya ọmọ sálámá ẹgbẹ́ sí ní ìbànújẹ́ kó ndị fẹ́ tó rí ọkọ tó dà gẹ́gẹ́ bí tó fẹ́ rí ọkọ tó dà gẹ́gẹ́ bí ọkọ wọn á ìmọ̀ òun rárá àmọ́ ọlọ́ pọ́nà Muhammad ti kọ́ wọ́n ti tí mo wá ń ṣe bẹ́ẹ̀ ẹ wá wò bọ́tọ́ wọn bẹ́ẹ̀ tó ìgbè fún ọmọ sálámà lọ́n ti pàdé ọmọ ọ̀sọ̀rọ̀ wa ọ̀sálá ọ̀rọ̀ ti pàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá gbé e jáde pé ó tó wà nínú àwọn ọmọ àti mòmìnì nínú àwọn ìyá àwọn mòmìnì tó wà èyí náà tó wà yàtọ̀ tó wà yìí ní pé gbogbo ẹni tó máa sọ̀rọ̀ òkú ọlọ́run ti sọ̀rọ̀ gbé e já ní gbogbo àwọn tó dáwà níbi ọlọ́run ọba ọkọ̀ lọ́mọ pàdé òkè láyé àwọn tó dáwà níbi ọlọ́run àmì pẹ̀lú mahamud lọ́wọ́ lọ pé pẹ̀lú àwọn akẹ́ni máa fẹ́ àmẹ́bí lọ́wọ́ bá ọkùnrin náà kíkọ ń dà wọ́lá ní ọ̀rá náà pé ó sì sínú àwọn púpọ̀ nínú ẹni kékeré ṣe yìí àwọn èèyàn kan mẹ́rin àtọ́jú kọ́ ajọ́jọ́ sọ ní àwọn yóò mú báyìí wọ́n sì gbé ayùn sọ wọ́n gbé sí àárín eré yìí báyìí wọ́n sì ní kó kó ilé rẹ̀ sílẹ̀ wọ́n gbé lé ó sì máa nù lọ nù ó sì mọ̀ fún wọn ti ó sì rí àwọn kan sílẹ̀ fún o wọ́n sì gbé lé báyìí wọ́n sì gbá sí gbélé fún o ìgbẹ́ pé kí ní ẹ̀rẹ́ lórí lóṣù pé ń tọ́kọ̀lá jẹ́ ìgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà ni kó wọ́n padà pa wọn kò sì ní kójọ́ kó lè rí kò ní gba àtọ̀láàbà aládé yìí ètò ti fi fi lẹ́yẹ̀ tẹ̀ kò ní gbà lọ́wọ́ rẹ̀. pípé gbogbo ẹni tó máa ní kó dúró tọ́lọ̀ ní kọlu àlàyé àdáwò pé wá kà tó fún àwọn ẹ̀rẹ̀ kan tó wà bẹ̀rẹ̀ pé ọ̀nà ọ̀gbà ìfẹ́ ó gbé wo òwò àní màhámù sọ̀rọ̀ sọ fún ẹrú a u da ya m u ta'ala i n kuma a l a k m a y t o u l l a h i wa b a r a k a t u h Oh. àmọ́ òun bẹ̀rù kí ọlá ó pọ̀ ọmọ yẹn kí ó dà ní ìlà lórí gbogbo ìgbà rọ̀ ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó wà láti àwọn ọmọ ọ̀rọ̀ àwọn èyí náà ní ó lé káwọn ọmọ tó wà láti ìrọ̀ ọ̀rọ̀ ìrọ̀lá àwọn tó tí wọ́n bá ń sọ àwọn ọ̀sán báwọn afáàṣẹ ìdílé lọ́wọ́ ìgbà kan àwọn tó ń bá ṣùgbọ́n ní júlẹ̀sì ọlọ́run láwọn ìyá bá bá wà tí ẹ bá wo báwo ni àwọn àrọ́mọdọ́mọ ọmọ mi ṣe ń ṣe nígbà tí ìgbà tí táwọn bàbá ńlá àwọn ìbádùn tó dé bá wọn ọwọ́ àti pé ẹ̀sìn fẹ́ mọ ìtàn ibi lẹ́sìn àwa ọlọ́run kó dáa fún ọmọdé àwọn ọmọdé bàtà náà ìlú wa ń bí náà wọn àwọn ìjọba tó ń lè dájú bá fẹ́ ayé pápá jùlọ ní bá fi gbà wí rẹ̀ náà sọ ya owó wáyé ní sínú yìí àbọ̀bọ̀ tó fi sínú ìjọba láti pè kọ́nà panẹ́ ọ̀ panẹ́ àtàwọn ọmọ yìí sínú ìjọba ìgbà yẹn. nígbà yìí àwọn sínú ìgbàgbọ́ wá ti lọ sí náà wá sọ pé owó wáyé ìdúdú dé ìgbà yẹn ìdílé ẹ̀kọ́ tó yìí. اللهم Thank you.